الحمد لله والصلاة والسلام على حبيب الله وصفيه محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستقيما ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا أرجو فلو الحمد لله أبرد القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo wa ọba tó ṣe kódò ẹ̀ tó bá ṣe tiẹ̀ nìkan ni ó tó bá rí ní nínú títóbi ẹ̀ kó kọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà bá wa sọ̀rọ̀ nínú suratul insan suratul dahar ọlọ́run ọba ti sọ fún wa in tí ó ṣe fún gbogbo ẹnikẹ́ni tó bá kọ tiẹ̀ ọlọ́run ọba ti sọ fún kó wa ìyẹn ti yé wa látayé kábà lè jìnnà sí tọ́lọ́wọ́n bó fẹ́ ti jàre wa nítorí pé ó ti sọ ń tóun ó ṣe fún gbogbo ẹni tí ò bá ṣe tiẹ̀ tó bá lọ dijọ́ náà tọ́lọ́n bá wá lọ ń ṣe nǹkan kan tí ò sọ fún wa tẹ́lẹ̀ ó súnmọ́ ká máa rò pé sábòsí kọ́ yìí ṣùgbọ́n náà àwọn ọ̀nà tọ́lọ́ ó fi jàre wa yàtọ̀ sí èyí tó ti ṣe nígbà tá a ti ń bẹ ní alamu dhur tí a ń bẹ ní bàrá di bàbá wa Adam òkùnlẹ̀ tí báwo bó aṣọ tó ń torí rẹ̀ dá wa tí gbogbo àná sì jẹ́rìí pé ní tá a máa ṣe nìyẹn ṣùgbọ́n bàtà tó wá dáyé ọlọ́run tó ń rán àwọn òjíṣẹ́ ó tún fi àwọn ìwé ránṣẹ́ nínú àwọn ìwé tó fi ránṣẹ́ ó sọ ọ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ ní tó ń ó ṣe fún èrè bẹ́ẹ̀ bá ṣe tòun ní tó ń ṣe rè kó wá wá lo ogójì ọdún láyé ọgọ́rùn ọdún láyé níyẹn ni tí ń gbọ́ ní gbogbo ìgbà tọ́lọ́run sọ nínú ìwé tó fi ránṣẹ́ bọ́ ọ bá ṣe báyìí ní tí ń ṣe rè tó o bá ṣe báyìí n tí ń ṣe rè ó wá di tọ́gbó dalẹ̀ kí àwọn ọlọ́run wá ní o máa lọ ní látara ń tó ṣe sábòsí ni ṣe bó ti sọ àbígbà tó dijọ́ náà ọlọ́run wá ní máa lọ ní àlìjànnà látara ń tó gbélé ayé ṣe ọlọ́run kulẹ̀ ti sọ fún ọ ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọba fẹ́ràn àwọn ẹ̀dá rẹ̀ púpọ̀ ọlọ́run ọba fún wa ní two plus two ó tún sọ ánsà bó bá fẹ́ kọ́ four ní kò kọ́ ìwọ wá fẹ́ kọ́ ọwọ́ àlọ́ kọ́ sẹ́wọ̀n fọláyẹ ló mọ́ nà ilẹ̀ ànàbsà ara rẹ ní kò bú ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú alukur'an ọlọ́run ti sọ ẹni tó bá ṣe tí tó ń wo ṣe ó sọ kí dáadáa yẹn lè máa wù wá ṣe torí pé téèyàn bá máa ń téèyàn fẹ́ rí nídìí nǹkan kan téèyàn ń ṣe èèyàn ó múra sí ẹ wo báwọn èèyàn ṣe ń jìyà lórí pé ó fẹ́ kàwé torí pé ó ti mọ̀ pé tóun bá gba sàtífíkẹ́ẹ̀tì ó ti mọ válù tó rọ̀ mọ́ ó ní òjò súyàn níjọ́ tó rí jẹ níjọ́ tó rí jẹ ó máa múra níjọ́ tó rí mu níjọ́ tó rí mu ó múra sí torí pé o ti mọ̀ pé tó o bá lè yí mọ́ tọwọ́ rẹ bá ti tẹ̀ sàdíkéètì tọ̀ làwọn lárúbáwá làwọn fi máa ń jẹ́ ká mọ̀ wípé ìdá òrìfátìl àsìbáàbù téèyàn bá ti lè mọ àwọn sábàbí ìdá orifati ha hanatil asbab téèyàn bá ti lè mọ ibi téèyàn lọ gbogbo sábàbí téèyàn lò láti fi lè àchífù nǹkan yẹn yóò fi ẹ lójú yẹn lápójúwe wọ́n ní ẹ ká dìde ta ló lè fẹsẹ̀ rìn láti bí lọ́ọ̀wẹ́ náà ẹ̀rì kó ní ah ọ̀wẹ́ náà ẹsẹ̀ ni o da ta ni yóò fẹsẹ̀ rẹ̀ láti bi lọ sọ́wẹ́ náà ká fún ní fifty million ẹni tára rẹ̀ ò yá gan yóò ní try ọmọ ìdàbẹ kó rẹ̀ díẹ̀ ara ti try torí pé tí ma máa kan sùn òun náà ni 50 million yẹn jẹ̀mọ́ ọlọ́run wá sọ pé ká ṣe tòun láì mọ́ ṣe sí náà kí n fún ọ lálìjẹ́ náà kò yẹ kí sì ní ó wù wá ṣe tá a bá mọ fá lo àlìjẹ́ náà má mutí láyé kó o lè wọ àlìjẹ́ náà kò yẹ kó tí ó mú wá mu tá bá mọ fá lu pàtàkì àlìjẹ́ náà yẹn má lu jìbìtì láyé kó o lè rálìjẹ́ náà wọ̀ kò kí wa kódà kan máa gbé kọjá wájú wa báyìí kò yẹ kó wà nítorí pa àti mọ ìlérí tọ́lọ́wọ́n bá ṣe fẹ́ni tó bá ṣe tiẹ̀ kábà lè wá ronú bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá yóò sọ ẹ̀san tóun ó san fẹ́ni tó bá ṣe tiẹ̀ kí dáadáa yẹn ó lè mọ wá ṣe kírun ó lè mọ wá kí kíbẹ̀rù ọlọ́run lè mọ wá kí jíjìnà sẹ́sẹ̀ kó lè rọrùn fún wa ó sì sọ ìyà tó ń bẹ fẹ́ni tó bá kọ tiẹ̀ kábà lè sá ká lè sá fún ẹ̀ṣẹ̀ jẹ́mọ́ kí láti fẹ́kọ́ lọ́wọ́ bó ṣe ọlọ́wọ́n ọba ti fi ìkẹ́ rẹ̀ hàn wá ó ti fi àánú rẹ̀ hàn wá torí pé kò fẹ́ ká jìyà ó ti gbé exam fún ó ti sọ ánsà ọlọ́wọ́n ọba fi ń sọ fún wa ní alukur'an ọlọ́wọ́n ọba ní inna a'tadna lil kafirina salasila wa gilala wa sami ọlọ́wọ́ náà. àdánilá nílé káfíìrì nàṣàlá sílá wa ágìlá wọ́n sàrìnrà. ọlọ́wọ́ bá ní iná dájúdájú àwa ọlọ́run ọlọ́wọ́ bá sọ ta'dhiman láti fi gbéra rẹ̀ tóbi. iná dájúdájú àwa kì í ṣe pé wọ́n pọ̀ ẹyọkan náà ni lè ta'dhim. láti gbé títóbi fúnra rẹ̀ lọ́wọ́n ọba fi lò bẹ́ẹ̀ ó dàbí ẹni tá ń bi léèrè pé ẹ bò sáwà lẹ́ ń bá ẹ̀yin mélòó àwa ṣe pé yẹn náà máa sọ bẹ́ẹ̀ ẹnìkan ní sì ń sọ̀rọ̀ ó ń lo àwa fúnra ẹ̀ ó ń bẹ nínú gbogbo èdè ó ń bẹ nínú èdè ìbò náà wọ́n ní pronoun of majesty majesty ni wọ́n máa lò ẹnìkan ká máa lo bí ẹni pé èèyàn pọ̀ ọlọ́run ọba wa lò bẹ́ẹ̀ ọlọ́run ọba ní iná dádájọ́ àwọn ọlọ́run òun nìkan ni màlẹ́kà òkun lọ́wọ́ lérí ẹ̀. àtẹ́jú náà lè lè káfíìrì sálá àṣìláwá àbílà làwọn wọ́sẹ̀ rí i rán. àtẹ́jú náà a ti pa lẹ́sẹ̀ kalẹ̀ ibẹ̀ làwọn àfáà ti mú jáde wípé iná ó ti wà kí ṣe pọ́lọ̀ wọn bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú wa àtẹ́dínà àtìgbàtà àti dá gbogbo nǹkan náà láti dá o náà ní jòyè àtìgbàtà àti dá gbogbo nǹkan láti dá àlìjẹ́nnà ẹnìkan ò tí wọ́ bẹ báyìí ọlọ́mọsẹ̀ ẹ̀ṣọ́ ọlọ́mọ àlìjẹ́nnà ọlọ́mọ bá ní iná dájọ́jọ́ àwọn ọlọ́run àtẹ́dínà àti pa kalẹ̀ gbogbo ẹni tó bá lòdì sí tọlọ́hun àwọn wo la pa ìyà léṣe kalẹ̀ fún lílẹ́káfìrín gbogbo àníkẹ́ni tó bá lòdì sífẹ̀ẹ́ tọlọ́hun tó rọ́lọ́wọ́ bá lẹ̀ tó ló ṣàlàgbà torí tọlọ́hun lẹ̀ tó tako tọlọ́hun tó tako tànẹ́bì èèyàn lè sọ pé ó gbà pọ́lọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n tí ò bá ti gbà nẹ́bì gbọ́ kèfèrí ni ló fi jẹ́ pé yahudi àti nasọ́ra jew àti christians kèfèrí ni wọ́n ọlọ́wọ́ bá ń lam yakun alladhina kafaru min al-kitabi wal mushrikeen kèfèrí ni wọ́n in tó sọ wọ́n di kèfèrí ni pé wọn ò gba ànábì gbọ́ sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tó abẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó ti ṣe nǹkan tó ba ìsìláàmù rẹ̀ jẹ́ ó ti di kèfèrí nìyẹn ẹni tó bá ṣe rídà èyàn a máa ṣe rídà bilkauli aw bilfi'l rídà òun náà ní kéèyàn kó fi islam múlẹ̀ ẹnìkan lè sọ wípé òun o òun ò kírun mọ́ chọ́ọ̀chì ló wọ́n máa lọ ó ṣe rídà ní bilfi'l lágbájá yẹ kí ló máa lo òṣòwò àdó àwọn ti gba chọ́ọ̀chì báyìí chọ́ọ̀chì ló wọ́n máa lọ ó ti ṣe rí dà ṣùgbọ́n lómi ń bẹ àjọ máa kírun ni àjọ máa gbààwẹ̀ ni àjọ máa lọ ájì ni àjọ máa ṣe gbogbo ẹ̀ ni ṣùgbọ́n ó ti ṣe rí dà bil qawl ó ti jáde kúrò ní Islam ó kàn ń kírun ni bí kẹ́nìkan sọ pé lóòótọ́ òun kírun ṣùgbọ́n òun ò nígbàgbọ́ ní Kùránì Kùránì yẹn àwọn èèyàn ló kọ́ ó sì ń kírun ó sì ń gbààwẹ̀ ó ti jáde kúrò ní islam kò ní tẹ̀dá bilkaw àbótí ẹ̀ sọ pé lọ́dọ̀ tòun òun ò gba pánàbì lànàbísọ́lá àlùsálá ó kàn jẹ́ akíkanjú èèyàn ó jẹ́ akíkanjú mujahid ṣùgbọ́n pánàbì òun ò gba pánàbì ọlọ́ni àbí kò sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun láìkẹ́ ànábì làwọn kan ṣùgbọ́n èyí tiẹ̀ lórí àwọn kan kọ̀ọ̀kan òun kàfẹ́ máa sọ ẹ̀ ọlọ́wọ́ bá ní dhalika bí annahum karihu ma anzala Allah fa ahabata a'malahum ọlọ́wọ́ ní látara wípé suratu Muhammad ọlọ́wọ́ bá ní dhalika bí annahum karihu ma anzala Allah ọlọ́wọ́ ní látara wípé àwọn wọn ni wọ́n kórìíra ànábì wọ́n kórìíra tánábì mú wá wọ́n kóra alukur'an fa ahabatọ̀ amalahum ọlọ́run ní gbogbo iṣẹ́ wọ́n sì ti bàjẹ́ èyàn lè di kèfèrí kódà kó máa kírun kó máa gbààwẹ̀ kó máa lọ Mẹ́kà kó sì jẹ́ pé nínú kèfèrí lórúkọ rẹ̀ wà lọ́dọ̀ kí la fẹ́ sọ lórí lèmọ́mù tí ń gbẹ́bọ ó sì ń kírun ó ń gbààwẹ̀ ọlọ́run ti yọ ó kọ rẹ̀ kúrò nínú mùsùlùmí lọ́bi jágbéjọ́ wíńdà kìyàmẹ́ ẹlòmí ń bẹ tí wọ́n bá ba tọ́mọ náà bá ba nù náà wọ́n máa ṣe mọ̀ pé ah báyìí lẹ́yìn ṣe wá sí fún wa láyé ọlọ́run dákun mọ́ ṣe tù wá bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé kèfèrí ẹ mẹ́jà àwọn olùgbọ́ àwọn kristian àwọn jù ẹlòmí lè jẹ́ mùsùlùmí náà wípé lọ́dọ̀ ọlọ́run kèfèrí ni nítorí àwọn tí ń sọ lẹ́nu nítorí àwọn tí ń wù níwà ó ń kírun lóòótọ́ ṣùgbọ́n gbogbo òórùn rẹ̀ yẹn ó ti bàjẹ́ níwájú ń bẹ lọ́wọ́ ẹ̀ nítorí àwọn ìwà tí ń wù nítorí àwọn nǹkan tí ń sọ lẹ́nu tó sọ̀yàn di kèfèrí àáfà tí ń woṣẹ́ tí wọ́n ń sọ wípé òun mọ nǹkan tó pamọ́ ìdáhùn ilmil ghaib kufur kéèyàn máa pèpè pé èèyàn mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó sọ̀yàn di kèfèrí ọlọ́run wá ń sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti kó sínú kúfúrù pẹ̀lú gbogbo ọ̀nà tó pín sí ìyẹn ó máa yé wa nínú tawhid tá ń kọ́ gbogbo ọ̀nà tí èèyàn lè fi kó sínú kúfòrò ọlọ́run ọba ní gbogbo àwọn tán bá kó sí bẹ́ẹ̀ àtàdínà lil-kāfirīna salāsila wa ḍilālan gbogbo rọ àwọn ẹni bẹ́ẹ̀ a ti pa léṣe ilẹ̀ fún wọn ḍilālan salāsila ìtàpẹ̀ ní salāsil òun náà ni ẹ̀wọ̀n salasil òun náà ní sẹ́kẹ́sẹ́kẹ́ shin mina nar minari èyí tí wọ́n ṣe látara náà ọlọ́run bá fi ṣéènì de ọmọ náà mọ́lẹ̀ ká pé irú ṣéènì táyé ń bì a fi dè wọ́n wà á gíláàlá bákan náà salasil ẹ̀wọ̀n agilalan ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìyẹn onama bíi ankof wọn ò dé mọ́wọ́ báyìí wọn wàá súnmọ́ ẹsẹ̀ ẹni tó bá dé mọ́ kò ní lè nàró bí ó ṣe bí ó ṣe wà nìyẹn ló fi pé ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n di ọwọ́ ẹ̀ mọ́ ẹsẹ̀ ẹ̀rí pé kò ní lè nàró tó bá fi ilẹ̀ bẹ́ẹ̀ fóṣù kan tí ò yí ìṣesí yẹn padà tí wọ́n bá padà wá tu ó súnmọ́ kẹ́yìn yẹn ó mọ́ nàmọ́ ọmọ iná wà á máa bẹ bẹ́ẹ̀ nínú iná ọlọ́run ní kìí ṣe pa àṣẹ fẹ́ lọ mú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti ẹ̀wọ̀n kìí ṣe pa àṣẹ fẹ́ lọ mú wá ó ti wà ń bẹ̀ àti pa léṣe kalẹ̀ lèlè iná sàlá sílẹ̀ wá àgìlà lẹ́wọ̀n wọ́sẹ̀. أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ a fi dè wọ́n lọ́wọ́ mọ́ ọrùn mẹ́sẹ̀ nínú náà ọlọ́lá àti pèsè ẹ̀ka lẹ̀ síbẹ̀ wà sẹ̀yìn rọ̀ sì ni a pèsè iná sẹ̀yìn iná tí máa jó awọ tí ó bo gbogbo awọ náà pè ní sa'ir tó bá ti jó awọ tán ọlọ́run ó tún wá tún dá awọ míì padà sára ọmọ náà liyadhuqa al-adhab kíyà yìí ó lè bá a mọ tá lára torí pé awọ fílì ń pé nǹkan kéèyàn fílì pain nínú awọ ara ló wà tó bá ti bú kúrò ń bẹ ó sì ṣe kó mọ fílì pain mọ́ ọlọ́run bá wá níta bá tí iná bá ti jó awọ àtúnwá tún dá awọ míì padà kó bá a lè tọ́ ìyá yẹn wò iná tí wàá máa bó awọ lẹ́ẹ̀kan náà náà pè ní sẹ́hìn tán bá ti sọ ọmọ náà sí ẹ̀ẹ̀kan ní òbò gbogbo awọ yẹn tí ó kéegun ọlọ́run ni ẹ̀ tún dá awọ míì padà lè ya tó kọ̀ láàdá kó bá a lè tọ́ ìyàwó dáadáa ọlọ́run ní gbogbo ń tá a sọ yìí a ti pa á léṣe kalẹ̀ fẹ́ni tó bá kọ́ tọ́ lọ́hùn jama abẹ́yàn bá wá gbọ́ ilé ṣé yóò fẹ́ kọtọ́ lọ ṣùgbọ́n bá a ṣe ń gbọ́ tó ọ̀hún náà àwọn tí tún kọtọ́ lọ nínú wa ló pọ̀ jù àwa tá a tún gbọ́ yìí náà ìyẹn ò ní tẹ́lẹ̀mí bá tún dé lálẹ́ kó mọ̀ tó kọtọ́ kò lè má rí bẹ́ẹ̀ torí pé sùn náà ti ṣe lérí bóun nìkan ò ní dáwọ́ náà ọlọ́mọṣẹ́ aníjàmọ́ ṣètọ́nù ìnáma yá dé ó ṣètọ́nù ìnáma ìnáma ṣètọ́nù إنما يدعو حزبه ليكون ليكونوا من أصحاب السعير أهن èsù tẹ́ẹ̀rí yẹn yẹn wọ́n tún lọ máa sí wẹ̀yìn ò ní ìdíkà tó máa sí Kùránì ìnámà èsù tẹ́ẹ̀rí yẹn èsù tẹ́ẹ̀rí ọlọ́wọ́n bá ní gbèsù ṣe rí yẹn yẹn dí ohun hizbahu liyakunu min ashabi sa'ir ẹ̀rí pé sa'ir là ń sọ yẹn ọlọ́run ní ṣètọ́nù tẹ̀rí òun máa pe àwọn jàmá rẹ̀ liyakunu min ashabi sa'ir kí wọ́n bá àlejò kan nínú ọmọ sa'ir sa'ir tọ́lọ́ wá ló ń pa léṣe kalẹ̀ yìí ibẹ̀ lèṣù ń pèpè sí ojoojúmọ́ tó bá ti jí yóò máa pèpè síbẹ̀ ló fi wá jẹ́ pé èyí tọ́lọ́run ti sọ fún wa yìí èso wà á dànù nínú ẹ̀mí ilá máa rahima rabbi àfẹ́tọ́lọ́ bá fẹ́ sànú nìkan ni ó lè dára padà pé ẹ̀wá ọlọ́run ti ní sàyẹ̀rù ń bẹ́lẹ̀ lil kafirin ṣùgbọ́n ṣe ìtọ́ ní ìrìkò sí irọ́ ní ẹ máa ṣe lọ liyakunu min ashabis sa'ir innal abrara yashrabuna min كأس كان مزاجها كافورا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا ọlọ́run ọba sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣe tọ́lọ́hún àwọn tí wọ́n lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hún ọlọ́run ọba sọ bí tọ́rọ ọmọ yóò já sí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọlọ́run àánú rẹ̀ pọ̀ ju ìbínú rẹ̀ lọ wasi'at rahmatahu gádọba àánú ọlọ́run ó pọ̀ ju bínú ẹ̀ lọ bọ́lọ́run bá ti dẹ́rù bà wá yóò sì tún lo tẹ̀rẹ̀gíìb yóò tún fà wá lójú mára ló fi jẹ́ wípé bọ́lọ́run bá ti sọ wípé bẹ́ẹ̀ bá ṣe báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí ìyà báyìí ló ń bẹ fún yín ìyà báyìí ló ń bẹ fún tó bá ti sọ tán yóò tún padà sọ ṣùgbọ́n tẹ́ bá ṣe báyìí ìkẹ́ tó ń bẹ fún yín rè àánú tó ń bẹ fún yín rè ìdẹ̀ra tó ń bẹ fún yín nì kí dáadáa ó lè mọ wá ṣe ọmọ tó ṣe pò kí nílé ẹ̀kọ́ tá a fún lẹ́bùn a fi ṣe wúrí fún ni kó tún lè máa gbìyànjú abẹ́kọ̀ bọ́lọ̀n bá wa ń sọ wípé bẹ́ẹ̀ bá ṣe báyìí wọ́n fún yín lálẹ́ jẹ́nà bẹ́ẹ̀ bá ṣe báyìí ìdẹ̀ra báyìí ń bẹ fún yín kí dáadáa ó lè máa wù wá ṣe ni ìyẹn ń túmọ̀ sí lutfu rahman wa shafaqatihi wa rahmatihi àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ àti ṣíṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ wa ọlọ́run ọba sọ̀rọ̀ nípa àwọn kèfèrí ọlọ́run ọba ní iná àtẹ́dínà lílì káàfìrí iná sàlásílà wà gìlà lẹ́wọ́sẹ̀rin ìgbà tó sọ̀rọ̀ kèfèrí ọlọ́run wá ní iná àbẹ̀rọ̀ dájúdájú barrot kùlóbò wà barrot àmàlùmù ẹ̀mí ní mọ́ tí sí ọwọ́ fi dá ìdá sáà amalul mar'i sáà ti dùnúnù tí sí ọwọ́ mẹ́nìyàn kan ò bá dá àníyàn rẹ̀ ní òní dá ṣùgbọ́n tá níyàn bá dá iṣẹ́ ọwọ́ ẹni ó dá bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣiṣẹ́ táníyàn bá dáa bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ tí ò bá wá lágbára àti lè ṣe ẹ̀ sì rí lára ẹ̀ nínú rẹ̀ ó bàjẹ́ ẹ̀ rí ojú wọn tẹ̀ fídù ayúnuhun dámú hasana aláyẹjìdú máa yóò fi kó ọlọ́láwọn fòkọ́rá nínú àwọn sọ̀hábà tí gbogbo èèyàn bá náwó sójú ọ̀nà ọlọ́run látara pánìyàn wọn da àwọn olówó omi wa máa dà lójú wọn nínú wọn máa bàjẹ́ pé ah, ó mọ̀ sí o ìbáṣepọ̀ wa náà nìní àwa náà fẹ́ ṣe nítorí pàdéyàn àwọn tó da àìníyẹn ọlọ́wọ́ sì san wọ́n ní ládá wọ́n gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́ torí pé dáadáa wù wọ́n ṣe wọn ò ní ni ọlọ́wọ́ tó fún wa alápẹ́jùwe míì nínú suratul Isra gbàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ká ṣe dáadáa sáwọn òbí wa tọ́lọ̀ ń wá parí ẹ̀ ọlọ́run ọba ní wàkúrò rọ́bìnrin amúkúmọ̀ kàmá rọ́bà yá ni rọ́bùkún alam bima fi nufusikum nufusi lọ́lọ́ ń sọ. So. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا إنه kana lil-awwabina ghafura. ìgbà tọ́lọ́wọ́n bá bá wa sọ̀rọ̀ lérí dáadáa sáwọn òbí tán bí wa ká wọn ká wọn ọlọ́run wá fẹ́ parí ọ̀rọ̀ láyé ọlọ́run bọba tó mọ̀rọ̀ sọ ni ó bá wa tó lọ́nà tí ó fi yé wa ọwọ́ àtúnba débi wípé àìwá mọ̀ àwọn òbí wa lè dàgbà sí wa lọ́wọ́ bọ́lọ̀mbá tó bẹ́ẹ̀ àdúmá òkèlà ọmọ ọ̀kan méjèèjì ní abọ́ kan nínú àwọn méjèèjì torí pé kíbar tágbà bá ti dé gbogbo jíjá kiri ká lè ṣe wàhálà kò ní fún wọn mọ́ wà máa retí ìnáwó sí látọ̀dọ̀ àwọn ọmọ òbí mi wá ń bẹ kí ṣe pé ọlọ́run sàánú ẹ̀ bọ́ọ̀mù akẹ́kọ̀ọ́ fún ní nǹkan ọlọ́run ti sàánú ẹ̀ èyí tí ó jẹ tí ó fi jáde láyé ọlọ́run ṣe fún ṣùgbọ́n bó ti wá wulẹ̀ kó tó àwọn àgbàlagbà wọ́n ní ìdùnnú ló ń jẹ àgbà kó máa rí ọ kódà kó máa fún ní nǹkan kan kó máa wà pẹ̀lú ẹ̀ lóbi jẹ́ pé ẹni tó bá dàgbàlagbà tó bá tó stage kan ẹni tó ti wọ seventy years ó wá lọ hospital ó wá ní òun èrò òun sùn dáadáa dókítà ọmọ rẹ̀ rìn yóò ní bàbá bẹ́ẹ̀ sì máa sùn náà ní tẹ́lẹ̀ wálé kìámù ẹ̀ lérí sùn dáadáa mọ́ torí wípé tó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí èyí tó bá kọ́kọ́ sùn nínú oorun lórun bàbá sago kan ló jí ó lè mọ́ sùn mọ́ yóò máa yí kiri ni tọkàn rẹ̀ bá kọ́ lọ yóò retí yóò rántí ọmọ kan tí ń bẹ lábùjá yóò fọkàn tó pa tiẹ̀ lọ òyàwó ẹ̀ àwọn ọmọ rẹ̀ tọ́ba tó ròyìn ẹ lọ yóò tún fọkàn tọ́pa ìkan tí ń bẹ́ẹ̀ máa Maiduguri ọ̀rọ̀ Boko Haram níbo ló ti fẹ́ sùn kò ní sùn ọlọ́wọ́n bá fi sọ wípé tí wọ́n bá ti dàgbà sí yín lọ́wọ́ àhàdúmá àòkìláhùmá àhàdúmá àòkìláhùmá yálà ọ̀kan nù wọn ni àbáwọn méjèèjì ọlọ́wọ́n bọ̀ wá sọ pé fáǹfì kú àléyìí mọ́ fàlátàkólá òmá òfin ìtọ́lọ̀ wá ń sọ ń bẹ̀ yẹn attitude bá ṣe máa wùwà sí wọn bá ṣe máa ṣe sí wọn kì í sọ̀rọ̀ owó náà lọ́rùn sọ ń bẹ̀ yẹn fàlá tani ara òmá fàlátàkólá òmá òfin nínú èdè lárúbáwá àtàfíìf àtàbọ́jọ́rọ̀ kò ṣeé sọ pé nǹkan báyìí lè túmẹ̀ tí lábàá sọ pé òfin ìtumọ̀ ẹ náà ni tó sọ náà ó náà ni lápòjú ẹ̀ tó bá ní kí ló ṣe sí ọ ó ṣe sí ọ ìtọ́wù náà ló ṣe tó ti yé báyìí ọ̀rọ̀ náà ni fi ìdíhùn náà ni ọ̀rọ̀ náà ni gẹ́gẹ́ ó ṣe sí ọ tí wọ́n bá ní kọ́lá òfù ó ṣe òfù téèyàn bá ní òfù nígbà téèyàn lóòótọ́ pé nínú ìbàjẹ́ ti ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lẹ́nu táwọn èèyàn kíyè sára tẹ́lẹ̀mí bá ń bá gbàlagbà tó bá ti sọ̀rọ̀ méjì kan yóò pòsè àgbàlagbà àgbà kí ló dé àgbà sí nǹkan kan sà ah, àyíwá aláìlẹ́kọ̀ọ́ ni pé kò sé nítumọ̀ ìmọ̀ kò sé yẹ túmọ̀ sí ọ̀rọ̀ yín ti sú mi ẹ̀dá alẹ́ níbi tẹ́ ẹ bá dé o mi fẹ́ gbọ́ gbogbo ìyẹn nítumọ̀ rẹ̀ já sí obìnrin mi lọ́dọ̀ ọkọ̀ ọ̀rọ̀ kí ló ń pòsè sí ẹ kò sí nǹkan kan tó ti máa mi la ìwà aláìlẹ́kọ̀ọ́ ni o ṣe èèmọ èèyàn lára o ṣe ní kádùá ọmọ ọlá kéèyàn máa pò sí ìṣe wàhálà ètò lẹ́kọ̀ọ́ alọ́ni wàhálà dákúnlẹ̀ ọmọ oof má ṣe oof sáwọn òbí rẹ̀ méjèèjì ẹ̀rí pé kì í sọ̀rọ̀ owó lọ́lọ́ wọ́n ti dàgbà in tí wọ́n fẹ́ mọ̀ rí lára rẹ̀ ní gbogbo ìgbà ìtò máa dùn mọ́ wọn nú ni ó dà nígbà mí ń bẹ nǹkan mí ń bẹ tó ń fọwọ́ bà ọ́ lẹ́mìí tó bá déwájú wọn èyí ó sì tó fi pamọ́ kí ni wọ́n mọ́ bá àmọ́ bàjẹ́ wàlá takulọ́ ọmọ òfu wàlá tànàrà ọmọ mọ́jàgbé mọ́ wọn mọ́jàgbé mọ́ wọn torí wípé ẹni tí wọ́n ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ó lè má bá tiẹ̀ mu lóòótọ́ ni ṣùgbọ́n wàá ṣe sùúrù láti gbọ́ délẹ̀ mọ́jà gbọ́n wọn lẹ́nu wà látàní ara òun máa ah, mo ti mọ ibi tẹ́lẹ̀ lọ́hùn ọ̀ mọ ibi tí jó sọ délẹ̀ torí pé kò ṣe já mọ lẹ́nu yẹn ẹ̀dùn ọkàn ni pàápàá jùlọ tí wọ́n bá ti dàgbà wà kó láwù máa kàwọ́lá kẹrẹ́ máa ọ̀rọ̀ alápọ̀nlé ni ká máa bá wọn sọ gbogbo bó bá ṣe bá wọn sọ kódà kí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó tó bá kọ̀rẹ́tì wọn kàwọ́lá kẹrẹ́ máa àpọ́nlé ni kò fi sọ wọ́n ń pèrún àyílà bàbá rẹ̀ ń tayò lọ́wọ́ gbogbo èèyàn sì ń dìde wọn lọ kírun mọ́sálásí bàbá nígbà títí mi ò wá di torí ọlọ́run ẹ ní sọ pé ẹ bọ̀rọ̀ gbogbo ẹ rí i pé dáadáa ló pè é sí abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n bó ṣe sọ yẹ ọlọ́run ò fara mọ́ ọlọ́run ó sì kọ ẹ̀sẹ̀ ẹlẹ̀ fún lórí bó ṣe sọ yẹ torí pàṣẹ ni fílùl amúrú ni wà kúl amúrú ni àṣẹ ni wàkúl al'amuru yẹ̀kútẹ́dìl ojú ọ̀ràn èèyàn ni fún gbogbo ọmọ bẹ́yàn bá ti ń bá òbí èèyàn sọ̀rọ̀ wàkúl láhùn máa kàwọ̀ láhùn tẹ́lẹ̀ ó wà á fàpínlẹ̀ sọ bóyá ògbòmí sáàgẹ̀rẹ̀ pé ó dàbẹ́ ní pé ó dàbí ọgbọ́ ó dàbí ni bàbá ó ti mọ nǹkan tó ń sọ ó ti yé وقل لهما قولا كريما lórí dẹ́pọ̀ máa tó yẹ kó ní tẹríba tán bá ta kò lè má rí ẹ̀ mọ̀ pé lọ lé kí bó ṣe yẹ kó rí nìyẹn torí pé kí lásọ pa àti ìgbọ́ nípa ẹ̀kọ́ ọlọ́run ọba sọ fún wa ká ṣe sáwọn òbí tó bí wa tó bí èèyàn bá wò yẹn títí títí tó ní á ọmọ ìhó ní àlùbáríkà ó ti parí mo ti gbé five million fáwọn afáwọn bẹlẹ̀ fún mi láà kò ná sábà tí bàbá tó bí ọ sọ àbí ìyá tó bí ọ tó wá láti inú láti inú ẹ̀mí ẹ̀ ló ti sọ̀rọ̀ yẹ ah, ọmọ ó ṣe oríire láyé kò sí tó lè fira ṣùgbọ́n lẹ́ni kíkọ́ wá wo bá a ṣe ń bá àwọn òbí tó bí wàá lọ ká mọ láti ibi kékeré nǹkan mìíràn tá kà mọ́ gbogbo ló tẹ̀sẹ̀ mọ́ tàbí àmújáre wàhálà yín pọ̀ ẹlòmíà sọ fún ìyá rẹ̀ mọ́mí wife mi ò láìkí tẹ̀ ṣe ìyá tó bí ló ń bá wí. والوالدين فلا تنهرهما أبدا والوالدين فلا تنهرهما أبدا قد ربياك صغيرا غير منقطع قد ربياك صغيرا غير منقطع fàkìrín. àwọn òbí wa dánwọ́ wá ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kí méjèèjì ó máa bẹ fún kó dúpẹ́ kó ṣiṣẹ́ àlìjẹ́nà látara wọn bó sì ṣẹyọ kan ló ṣẹ́kù ká ṣiṣẹ́ àlìjẹ́nà látara wọn wà ló wá lè dẹ èèní falá tani àríwá àbàdá kọ̀dí rọ́mbà yá kásọ̀gé rọ́mbà rọ́mbà rọ́mbà tó mi. قد ربياك صغيرا غير منقطب قد طالما سيرت بالليل أعينهم خوفا عليك وعين الله لم تنم خوفا عليك وعين الله لم تنم. àwọn òbí wa ṣe wàhálà lórí wa kò

ó lọ school nígbà tó so ó tún parí ó tún wálé wọ́n tún di oúnjẹ fún owó handout owó gbá owó àwo nígbà wá jáde tán tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ sóṣooṣù lọ wá fún wọn lówó sóṣooṣù ni wọ́n di oúnjẹ fún wọn ló fi jẹ́ àlè sán ṣé wàhálà èyí tí wọ́n ṣe nígbà tó ń bẹ nínú oyún òun ká sọ ni àbẹ́yìí tí wọ́n ṣe nígbà tó lálàáfíà ìyàwó ní sùn obìnrin mi ń bẹ tó bá wá gbọ́ ọmọ kirikiri tí ò bá mọ ti ń ṣe yóò sì bu ẹkún yàlágbájá mọ̀ sùn wàá lóun ò mọ ti ń sọ ọmọ yìí láfa àfi sọ pé wálé wálé dẹ nìfàlà dada àárẹ̀ ò máa àbàdà bẹ́yìn ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn òbí tó bí wa bọ́n bá rí kọ́lọ̀ ń gbé wa ga ọlọ́run pọ́n wa lé wọn ò sì ní fẹ́ lè pè wá ló kọ́ mọ́ àbí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wàá tún fẹ́ máa dà wá pé sọ fún wọn pé ẹ̀pìn mi ló kọ ẹ̀yin lẹ bí mi wàlúwàlẹ̀ dẹ̀ nìfàlà tàbí àrò máa àbàdà kọ́dé rọ́bà yà ní ìrọ̀rùn kọ́dé rọ̀mù bá pé kọ́dé rọ́bà yà ní ìrọ̀rùn bá pé. àyà síbẹ̀ yẹn ni ibi tá a fẹ́ lò gangan ni pé èèyàn wa fẹ́ gbìyànjú nígbà míì gbá ó sì wù mí kí n kọ́lé fáwọn tó bí mi ó sì wù mí kí n ṣe nǹkan báyìí kí n ṣe nǹkan báyìí fún wọn èèyàn wà lágbára ọlọ́run ọba wa ní rabbukum alamu bima fi nufusikum. إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا ربكم أعلم بمن في نفوسكم ọlọ́run ọba yín ó mọ tí ń bẹ nínú gbàyà kó wá ibi tá a ti lọ nìyẹn innal abrar dájúdájú àwọn ẹni rẹ àwọn àfa wọn alladhina barrat qulubuhum wàbárọ́t àmàlù àwọn tó ṣe wípé ẹ̀mí wọn mọ́ ẹ̀mí wọn da iṣẹ́ rere nínú ẹ̀mí ni ó ti wá èyí tá a fara ṣe tí ò dẹ́mi náà ń pè ní ìwà mùnáfìkì dáadáa tá a ṣe lójú ṣùgbọ́n kò dẹ́mi ìyẹn ni nìfà ṣùgbọ́n innal abẹ́rọ́ àwọn tọ́lọ́wọ́n bá ń tọ́ka sí pé ní ire ẹ̀mí wọn mọ́ dáadáa ó ríbi jókòó nínú gbáàyà wọn dáadáa ní máa wu ẹ̀mí wọn ṣe a sì máa lapa nínú ìwà wọn nínú òṣèṣì wọn bí wọn ò bá sì ní agbára àti ṣe dáadáa tí ń bẹ nínú ẹ̀mí wọn ẹ̀mí wọn àbàjẹ́ inú wọn ò ní dùn ṣùgbọ́n lọ́wọ́ wá fi wọn lọ́kàn balẹ̀ ẹ̀ sì gbà ládá torípa àti rí ẹ̀mí yín rọ́bù kùn mú bí máa fẹ́ nọ́fọ́ òṣèkùn ún. ربكم أعلم بما في نفوسكم إن تقولوا الصالحين فإنه كان للأوابين غفورا إنه كان للأوابين غفورا ọlọ́run bá ní ìwọ ọlọ́run gbogbo àwàbíìnì almailin إلى الله في جميع الأمور bil kulliyah ẹni tó bá ṣe wípé àwàbí gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run ọba ní máa kó sí ọlọ́run ọba lẹ́ni tó wá ní pé tọ́ ọlọ́run orí mi àwàbù ni wọ́n ọlọ́run ọba orí mi pé mo fẹ́ ṣe mi ò ní ni gàfúrò ọlọ́run bó sì foríjì pé ọ fẹ́ ṣe ni amọ̀pọ̀ fẹ́ ṣe kò lágbára ni tẹ́mi bá ti mọ iṣẹ́ ọwọ́ ẹni ó dá ọlọ́run ọba fi sọ pé kọ́ di afúláhà mẹ́ńzẹ́káhà ọkọ́dé kọ́ọ̀bà mẹ́ńdásáà pàápẹ́ oríire ó ń bẹ níbi kẹ́mi ó mọ́ bẹ́mi bá ti mọ́ gbogbo akírun agbáwẹ̀ ayọ̀ zàká gbogbo ẹ̀ lọ́hùn forí sọ kẹ́mi ó mọ́ tẹ́mi bá ti mọ́ dáadáa ó mọ wùyán ṣe bẹ́ẹ̀ni tá à ń ṣe dáadáa sí tó bá ṣàìdá sí ni dáadáa lèyìn ó ṣe torí pé mi ẹ̀ kulẹ̀ ti mọ́ ẹni tó ṣàìdá sí ni mu'athirun khariji ni àìdá tó ṣe kò lè tàdákálà lọ síbi nọ́ọ̀sì ló fi jẹ́ pé ní tẹ́mi bá mọ́ bẹ́ẹ̀ bá ṣàìdá sí bó bá fẹ́ ṣàìdá padà kò ní mọ̀ ọ́ ṣe dáadáa ni ó tún ṣe torí pé mi yẹn kulẹ̀ ti mọ́ àwọn yẹn lọ́wọ́ bá wa ń sọ wípé ìnàlẹ̀ abẹ́ká tó lọ síbẹ̀ yẹn torí pé Qur'an ó ń túra wọn kó bá lè yé wa ọlọ́wọ́ bá ní àlìjọ́nà tẹ rí yẹn kò sẹ́ni tí ó wọ bẹ̀ illa man atallaha bí kọ́lì ẹ̀mí sẹ́lẹ̀ ẹ̀mí tó mọ́ nìyẹn kò sẹ́ni tí ó wà àlìjọ́nà yẹn àfẹ́ tó bá pàdé ọlọ́ pẹ̀lú ọkà tó mọ́ tọ́lọ́wọ́ bá fi ń sọ wípé ìnẹ́lẹ̀ abẹ́rọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n mọ́ lọ́kàn tí wọ́n mọ́ níwà tí wọ́n mọ́ níṣe ìnẹ́lẹ̀ abẹ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣọ́ búnà náà káàsìn káàlẹ̀ mìsáàjò ha káàfó káàlẹ̀ mìsáàjò ha káàfó ọ̀rọ̀ wọn bá láwọn wọ̀nyí nínú tá àkọ́kọ́ fi pọ́n wọn lé yàtọ̀ sí pé wọ́n wà àlìjánà yashrabun min ka'sin kana mizajuha kafura a máa fún wọn mu nínú àlìjánà min ka'sin yashrabuna khamran torí pé yashrabuna madha àbí àrígbé hafifu wà ń bẹ́ẹ̀ yẹ̀ṣọ̀rọ̀bù wọ́n ó máa mú kí ni wọ́n ó máa mú ó ń bẹnu àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n ní gbogbo tí bá ti jẹ́ nǹkan múmu pátá wàlhàfù una yufidu ta'mim ọlọ́run ò fẹ́ mọ́ torí pé alukur'an ijaz ọlọ́run ọba máa sọ̀rọ̀ níwọ̀nba tí ó sì kó túmọ̀ tó pọ̀ sí ọlọ́wọ̀n onílẹ̀ ìgbà máa sọ pé yasirọ̀ múnà laban wà wàlìkámúrà kò ní sí bàlágà tó kùránì bẹ̀ tọ́lọ̀bá yẹn sọ wípé yasirọ̀ múnà laban wàkámúrà ọlọ́wọ̀n onílẹ̀ máa sọ bẹ́ẹ̀ yasirọ̀ múnà mìíràn كأسٍ كان مزاجها كافورا لو gbogbo nǹkan múmu tó dùn mẹ́ńká sí á máa fún wọn mu láti bí ife káàsù ife tá a fi bu nǹkan múmu fún ni náà ń pè ní káàsù ìyẹn nìpìlẹ̀ lárúbáwá kúùbù kúùbù kìí ṣe ìpìlẹ̀ lárúbáwá bó tilẹ̀ jẹ́ wípé ó padà wọnú lárúbáwá ṣáájú kánábì ò tó dáyé gan ìdí nìyẹn tó fi jẹ́ pé kẹ́límẹ́tù kúùb ó wọnú alukur'an wa akwabun jamu kúùb tán bá sì béèrè lọ́wọ́ òyìnbó kí ni a ń pè ìwé ní kí ni ọkọ̀ ìyẹn ń túmọ̀ sí wípé a jẹ́ pé kẹ́límà kúùbù yẹn kì í ṣe òyìnbó gan-an ní wọ́n bọ́ọ̀rù ẹ̀ ní nítorí àfilẹ́mú lárúbáwá bọ́ọ̀rù ẹ̀ a jẹ́ pé òyìnbó náà bọ́ọ̀rù ẹ̀ ní àwọn ìpìlẹ̀ kẹlímà yunaniya ìmọ̀ kọ́ wá láti yunan yunan ní èdè greek àbíkọ́jẹ́ de róòmù kẹlímà yẹn wá wọnú èdè lárúbáwá láti pìlẹ̀ àwọn mustachirikun orientalist wọn a máa fẹ́ fìyẹn ṣe tán ánú alukur'an wọn nígbà tẹ ẹ sọ pé alukur'an gbogbo ti ń bẹ́ńbẹ́ èdè lárúbáwá ni wọn là sọ pọ́lọ́ wọn bá ní inna anzalna qur'anan arabiyan pé lárúbáwá nìkan ló wà ń bẹ kò sí èdè ń bẹ a sọ ni wọn ni àwọn gbólóhùn kóòpù àkọwáàbù kódòrò sundus istaborak gbogbo àwọn gbólóhùn pátá kì ṣe èdè lárúbáwá aslan dé èdè róòmù bí èdè Faris Persian àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èdè yẹn ni a jẹ́ pé kì í ṣe lárúbáwá nìkan ló ń bẹnu Al-Qur'an àwọn àfọ onímọ̀ ilmul ishtiqaq àtàwọn tí wọ́n jẹ́ onímọ̀ ulumul Qur'an wọ́n wá fún wọn léṣe padà wípé àìmọ̀ kan ló jẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀ torí pé nípa ìmọ̀ usulu lughat tí wọ́n ń pè ní linguistics gbogbo tí wọ́n bá ń jẹ́ èdè láyé pátá kó tó lè ga kó tó lè gbọ́ bùkátà gbogbo tó nídìí ó gbúdọ̀ yá láti bí èdè míì èdè tó bá wá jẹ́dè tó lágbára tó bá ti wá yá níbi èdè míì yóò sọ èdè yẹn di tiẹ̀ yóò fi kún àbí kó yọ kúrò kó bá tó bá ti wá sọ wọn ò ní sọ pé dèmí ló ń sọ yóò ti darẹ̀ èdè yẹn mọ́sálá bẹ́ẹ̀yàn bá ń sọ yorùbá bẹ́ẹ̀yàn bá ń kọ yorùbá bẹ́ẹ̀yàn bá ní arákùnrin náà sì wọlé ó sì gbé ọwọ́ lérí tábìlì ó sì wò sọ́tún ó wò sọ́sì bẹ́ẹ̀yàn bá kọ́ nù wàhálà sí wọn ò tábìlì ẹ́ nítorí pé tébù ó ti wá yorùbá láìsí ẹ̀ ó ti sọ́ di yorùbá èèbó ò gbúdọ̀ sọ pé èèbó lòun sọ tó bá ní tábìlì torí pé èèbó ọmọ ti ń jẹ́ tábìlì. ó ti di kíni ó ti di yorùbá mutafaku alei lọ́dọ̀ gbogbo àwọn onímọ̀ nípa usulu lóga àti ilmul ishtikok etymology kò sí apá ẹnu lérí ẹ̀ àwọn orientalist náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bàbá wa sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ mádìsì kan wá láti fi defend ara rẹ̀ wọn ò ní gbà dá wọn padà lọ sínú linguistic etymology ṣe bí lárúbáwá ti ń lo kọ́ọ̀bù istaborak sundus wọ́n ti ń lò kí kùránì ó tó sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí èdè lárúbáwá ìgbà tí kùránì ó wá fẹ́ sọ̀kalẹ̀ ó wá sọ̀kalẹ̀ lérí lárúbáwá tí wọ́n ń sọ ọlọ́run bá fi wá sọ̀rọ̀ nínú kùránì kò jáde kúrò nínú anzalna kùránì ní arọ̀bíyà arọ̀bíyà ni ló fi jẹ́ pé tààríbù sísọ àwọn nǹkan kan di lárúbáwá ìyẹn ló fi wọ́ wal mu'aqqad anna ubi hukmil arabiya ṣùgbọ́n káṣù òun ìpìlẹ̀ lárúbáwá ni ọlọ́run ọba fi ní aṣọ́rọ̀bù nàmí káṣẹ́ kánàmí ṣáájú kánàmí ṣáájú ha káfú ọlọ́run ọba ní aṣọ́rọ̀bù wọn ó máa mú àwọn nǹkan múmu tó dùn mẹ́ǹkàṣín látara ife nínú ife láàfin máa bù fún wọn ife táàtún wá máa fi bù ú fún wọn ọ̀hún káànà mi ṣáájú wa káfó ìtàfi lú ife wọn mizaj òun ni ìkìtìláàtì kéèyàn ó fi nǹkan lú nǹkan bí wọ́n ṣe bu omi yìí kalẹ̀ ká tún wá da kọ́lọ́rìn kan ká dà sí ká fi lu mìsáájú rẹ̀ bí kọ́lọ́rìn nìyẹn kánà mìsáájú á ọtí tá a máa bù fún wọn wàrà tá a máa bù fún wọn ìta fi máa lu ọtí ọ̀hún ìta fi máa lu omi tá a máa bù fún wọn káfúrò má rò pé káfúrò àtẹ̀ máa fi sínú ẹ̀kọ́ káfúrò tọ́lọ́wọ́n bá ń sọ níbí o náà ni ó dà gẹ́gẹ́ bí bí nta lè pè ní bí jíńjà tó bá yẹ pé tá bá ti fi síbi nǹkan nǹkan yẹn bó kàn kí ṣe jíńjà o àwọn kankan bẹ tá a fi máa ń lu nǹkan kàfúrù lẹ́bà àwọn afúnimọ̀ tẹ̀fsíìrì ṣe sọ téèyàn bá ti fi síbi nǹkan múmu nǹkan yẹn ó sì máa tutù yàtọ̀ láìsí pé èèyàn gbénu fíríjì yóò máa tutù gbogbo ohun tó lè jẹ́ nǹkan ìfẹ́ panilára ń bẹ̀ kí ni yóò neutralize gbogbo àwọn nǹkan tó lè pààyàn lára tó wà ń bẹ̀ kéèyàn wá mu nǹkan kó wá kan lẹ́nu kéèyàn ó sì yé yóò neutral yóò mú kúrò ń bẹ̀ àwọn àfáà tún wá sọ wípé iṣẹ́ míì tún ń bẹ tó ń ṣe táàtì ní mọ̀ọ́sìn ó dìgbà tá a bá ń tọ́ wò ní àlùjánnà ọlọ́run kò sọ ọlọ́run àlùjánnà. jẹ̀mọ́ kí la tó fẹ́ kọ́lọ́wọ́ bó ṣe ẹ wo àlàyé tọ́lọ́run tún ṣàlàyé àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní àlùjánnà kò sí dìkan tọ́lọ́run fi ń sọ kí iṣẹ́ eré lè wù wá ṣe ni ẹni tó bá gbọ́ ní tóun ó téèyàn fi lọ́mọ àlìjẹ́nà máa ṣe sùúrù máa ṣètè mọ́ra láti ṣiṣẹ́ àlìjẹ́nà alọ́mọba ní kàfú mìsáájú wa kàfú ìtàfimọ́ nú nǹkan múmu tá a máa fún wọn nínú àlìjẹ́nà kàfúrù ní jẹ́ àwọn àfáà ní mọ́ lọ rò pé káfúrà tẹ́ ń dá sínú sínú kí jẹ̀díjẹ̀dí àgùn ẹ̀yìn ṣùgbọ́n ó gbóòórùn iṣẹ́ tí yẹn náà ń ṣe káfúrà tá a pé òun orúkọ lè papọ̀ ṣùgbọ́n kúníhù akíkọ̀ ó yàtọ̀ síra wọn bọ́lọ̀hún bá sọ nǹkan kan ọlọ́run ni wọ́n tó bí mutaṣabiha ẹ̀hẹ́n àwọn nǹkan tá a mọ̀ fún wọn nínú àlìjọ́nà tá a bá fún wọn ní mọ́ngò níbẹ̀rẹ̀ àyà yẹn àtẹ̀lẹ̀ tuntun tó kí ní wọ́n mi ń kọ́ bẹ́ẹ̀ ẹ́ ìrọ̀ ìrọ̀ kùlàmà rúsìkò mẹ́rin Ọlọ́run bá ní gbogbo àtàbá tí ń fún wọn léso ìtí wọ́n máa sọ ní wípé ádàlẹ́dẹ́ òrùsẹ́kọ́ ní amẹ́kọ́bẹ̀ irú ilé náà là ń jẹ́ ń gbàta wà láyé àwọn àfónímọ̀ tẹ̀síìrù mi wọ́n tú bẹ́ẹ̀ àwọn àfónímọ̀ tẹ̀síìrù mi sọ pé ádàlẹ́dẹ́ òrùsẹ́kọ́ ní amẹ́kọ́bẹ̀ èyí làṣẹ jẹ tán náà dàṣẹ jẹ tán rú ẹ̀ náà lẹ́tún mú wáyé ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n wà òtú bí i mọ́tàṣà bẹ̀ àmọ́ mú wáyé ó mọ̀ jọra wọn ni ṣùgbọ́n ní títọ́wò yóò yàtọ̀ nínú àlìjánà bọ́ bá mu mọ́ngòrò kan tán sìn tán bá tún mú mọ́ngòrò míì wá ìyẹn ó tún dùn ju èyí tó mu tán lóbi jẹ́ pé gbogbo ohun tó bá jọra wọn lórúkọ láyé pẹ̀lú ohun tí ń bẹnu àlìjánà orúkọ ló jọra wọn ó yàtọ̀ síra wọn fẹ́ẹ̀kì rẹ̀ ní tayé walilayi limasalu ala àpèjúwe tayé gan bẹ sọ ma wípé èyí tí mo fẹ́ sọ yìí àwọn sọ́ọ̀sì wa táwọn àníjòkó wọn máa jẹ́rìí sí ọlọ́run kó wa sanwó lẹ́sàn dáadáa àti gbogbo ẹnikẹ́ni tó bá ti láǹfààní àti ṣe ń múra àbí hajj àbúgbé bẹ́ẹ̀ béèyàn bá mu fanta ní nàìjíríà ó yàtọ̀ sí fanta saudi òótọ́ ni kò sí rọ́mẹ̀ wàlá ó gbìyànjú kó ra yúgọ̀tì ní sẹ̀mẹ̀ yàgbé sẹ̀mẹ̀ nàìjíríà ni kó mú kó bá ti ń cross border ọgbà kó lọ fún wa. kó tó ra yúgọ̀tì mẹ́ kó ẹ̀wọ̀n kan mẹ́. tọ́ba lè rí báwọn láyé bó wà ní tàlìjẹ́ náà. èmi sọ ní ẹni bá lọ bí kánsìn téèyàn bá pọ́n mi létá lójú ara rẹ̀ ó wá gbé fẹ́fà láì fún mi ó gbélé yìí náà síbẹ̀ èyí ní mú omi yìí tí n bá mú lọ lé àwọn ará ilé mi èmi ò mú mo sì máa ń mú tẹ́lẹ̀ ṣùgbọ́n gba mo ti mú fẹ́fà láì fún Saudi ni mo ti rí pé kọ́lọ́rìn lásán òun là ń mu níbí ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún orange juice irọ́ ni ìkọ́ pátápátá kọ́lọ́rì gbà ó náà fún ọ ló ń dààmú ni ó tún máa dá nǹkan sí ọ láwọn bọ́ ọ fẹ́ mu juice orange juice kódà gbà mí ojú rẹ ni wọ́n dá sí báyìí tó sì gba omi báyìí tó sì mọ̀ mu direct tó bá lè rí báyẹn láyé bó wà ní tàlìkìyàmà ní àlìjẹ́ndà ó kàn fẹ́ jọra wọn ló kọ ní ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá pa léṣe fún wa ní àlìjẹ́ndà kò láfiwé ọlọ́run kò sí wá lọ́mọ àlìjẹ́ndà إن الأبرار يشربون من كاس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا ẹgbọ́n ọlọ́run bí táà ti dá dúró ní nítorí àsìkò ọlọ́run bá nínú àlìjánà nínú yàrá kó wá kìí kàn ṣe wípé kó kàn gba kọ́ọ̀bù kan kó mú torí pé gbàmí ń bẹ tá bá fún ọ ní nǹkan kan tó dùn tó bá mú tó bá mú dé lájì inú rẹ̀ ó tún fẹ́ máa bàjẹ́ tí kìíní ọ̀tà bá inú ó fẹ́ máa bàjẹ́ ah! ó wà máa fi renu ò ní fẹ́ tètè mú tán abẹ́ẹ̀kọ́ ọlọ́run ọba ní ẹ̀fọ́ kan balẹ̀ ń tà ń fún yíyan àìnà ibùdó ni ìṣẹ̀lẹ̀rú ni yẹ̀ṣọ́rọ̀ àwọn tí wọ́n jura wọn lẹ̀ fọ́lọ́run tán gbà pẹ́rù ọlọ́run ọba làwọn jẹ́ láyé tán gbà pẹ́tọ́ lọ ni ó ṣẹ láwọn lérí kìí ṣe fẹnu tara tiwọn ibadullah àwọn nìyẹn ọlọ́run ròyìn wọn nínú Qur'an wa ibadur rahman الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا ìròyìn tọ́lọ́wọ́ ọba fi ròyìn wọn yẹn àwọn tá pé dìdìrìn kò lajú ó sì mọ in tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó mọ́ ó yíye ọlọ́wọ́ ọba nígbà àwọn ni ibadu rahman yàmùsínà alàlárùn àwọn wọn a máa rìn bí ẹni pé wọn ò jẹ́ nǹkan kan wọ́n sì jẹ́ mẹ́wàá ẹni tí ó bá wá mọ̀ wọn tó dálá ìmọ̀kan tọ́rọ òye tó bá wá sọ̀rọ̀ òdì sí wọn tó bá gún wọn láhán kí ni wọ́n sọ lò sàláhá wọ́n a ṣe bẹ̀ nípa wọn ò gbọ́ wọ́n a ṣe bẹ̀ nípa wọn ò rí kódà wọn ò ní fi wò wá sí i imam shafi rahimahullah ó ní ìdájà rọ́hátì masáwí mú fún adé. ìdájà rọ́hátì masáwí mú fún adé. sọ̀bárí tó àdá ìsá àti wà tọ̀wá ìtò. mẹ́fà nìyẹn nínú ìròyìn ibadur rahman imam shafi'i rahimahullah ó ní ìdájára masawi mufuadi tígbàyà mi tí wọ́n bá ń dọ́gbẹ́ sí pẹ̀lú ìwà ìdá wọn wọn a sọ̀rọ̀ àìdá wọn a hùwà àìdá wọn a pèrí ẹni tó bá wá dojú ẹ̀ sọ́bárítọ̀ aláìrẹ̀ nìsa àti wà ń tọwọ́ ètò. kọ́dà nǹkan míì tó jẹ àwọn èèyàn máa pè ọ́ bẹ́ẹ̀ láti fi lè bà ọ́ jẹ́ imam ṣàfi ní sọbarí tó aláìlè ìsà àti wà ń tọwọ́ ẹ èmi ó wàá ṣe sùúrù lórí àìdá wọn wà ń tọwọ́ ètò ń wà á kájọ bí ẹni tí ò tiẹ̀ rí wọn dàhábùtú ilé ìmọ̀ tọ́lẹ̀kọ́ ẹ̀lẹ́nà àyíyá wọ́n máa lọ bá wọn tọ́lọ́kọ̀ ìmàháyá lẹ́ni tó tújú ká ká ní ìlà sẹ̀mí tó wà láàrọ̀ àìtó ká ní ìlà sẹ̀mí tó wà láàrọ̀ àìtó jẹ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá lè lò sẹ̀mí bẹ́ẹ̀ èyí ó gbádùn ayé yóò bá ní àmọ́ wọ́ rẹ̀ kọ́ rẹ̀ ni àìwọ́ ta kọ́ta ọjọ́ ga kan níbi iṣẹ́ wa ní nígbà tí mo kó lọ́fíìsì lánàá kí náà sọ ń pa mi àwọn onídìí kọ́ máa béèrè yẹn ta ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ bí èso ọ̀gá má béèrè yún kani la sẹ̀mí tú wà láàárọ̀ àìtú kani la sẹ̀mí tú wà láàárọ̀ àìtú. ibadu rahman wọn a rí rírí wọn a sì bí ẹni pé wọn rí alẹ́lẹ̀ àrẹ̀dẹ̀ haúnẹ́ ọlọ́wọ́ wá ní yashrabu àyìnà yashrabu bí i ibadullah àwọn tí ó mọ̀ mú omi ìṣẹ́lẹ̀ yìí àwọn náà làwọn tó ṣe wípé ibadullah torí pé ainan ó wà ní nọ́ọ̀sì níbẹ̀ yẹn torí pé n tà ń bá bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba ní yashrabuna ẹ́n káàsì káàlẹ̀ mísáájú ha ainan tẹ̀míyìí ìta ni wọ́n máa mú yẹn tí wọ́n máa mú yẹn kì í ṣe pé nínú kọ́ọ̀bù nìkan ainan temyiz odidi ìṣẹ̀lẹ̀ ru odò ni téèyàn ò lè mu tán ẹ̀hẹ́n yẹ́ṣúrọ́ ẹ̀hẹ́n ìbáàdọ́ àwọn tí wọ́n jùra wọn lẹ̀ fọ́lọ́hún láyé náà ni wọ́n ma mú omi náà yúfà jẹ́rọ náà tẹ́fọ́jí omi ọ̀hún ẹ̀rì pàwà náà láyé ń sìn oníkàlùkù máa ń fa omi sínú ilé kódà ẹlòmí bẹẹdúrúmù ẹ̀ ẹlòmí bẹ bẹẹdúrúmù ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ báyìí wọ́n sì tún fa omi síbẹ̀ wọ́n sì tẹ̀bi sínkì kan síbẹ̀ mo wá bí ẹni ẹlẹ́rìí mo ṣé tó ń gbẹ bá ń gbẹyìn lóhùn ni àbí kí ni èsì tó wá sọ ohun mo wá rí pé ah, ntẹ́ni yẹn sọ mo sì ní lẹ́mìí pé mi náà fẹ́ kọ́ rẹ̀ ó nítorí pé anabi sallallahu alaihi wasallam anabi níta àgbà kọ́kọ́ jí ká fọwọ́ wa lẹ́yìn mẹ́ta ká sì yọnu ká fi mu ká tó ṣe nǹkan kan ó lóun wá rí pé tóun bá ní kóun dìde kóun tó wọ tọ́lẹ́ẹ̀tì yóò rò ó lójú ṣùgbọ́n tó ń bá ti lè jí yíyọ bẹ́ẹ̀ wọ́n kàn sí lẹ́gbẹ̀ẹ́ báyìí sínkì ó sì wà ń bẹ̀ wọ́n fọwọ́ yọ ní tọ́ka alhamdulillah ah ẹ̀tún wo bẹ́ẹ̀ yẹn ṣe fẹ̀sìn tó bí ó ṣe àrẹ́ǹjì bẹ́dúrúmù man yuridillahu bihi khairan fàkìrì ẹni tọ́lọ̀ ń bá ru dáadáa rù tán ọlọ́run fún lágbàá yẹn sọ. ayé nù tinú àlìjánná yìí yòfà jírù náà tẹ́ fojú fa káàkiri inú ilé rẹ ni yìí ṣe pé ó ṣe máa dààmú kó tó gbogbo ibi tó o dúró sí with ease náà ló máa rí mu bàbá tún bọ́ ọbẹ̀ wọ́n ti ti fa ó tún débẹ̀ yóò jìrú náà كلمتان خفيفتان على اللسان شكلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم abẹ́lọ́ kó ṣàánú wa kó sì wá lọ́mọ àlìjẹ́nà iṣẹ́ àlìjẹ́nà kó fi rọ̀ wá lọ́rùn iṣẹ́ iná kọ́lọ́n kó gbé wa jìnnà sí kó gbé òun náà jìnnà sí wa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa wa ala alihi wa sahbihi wa sallama taslima. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أبي أسقويك يا فضيلة الأستاذ مسعود راجي كويمي ọlọ́wọ́n bá kí ó bá wa sanwó ní ẹ̀sán dáadáa adigbẹ́yìn náà ò ní nífẹ̀ẹ́ sí ká dá tẹ̀síìrì tó ń gbà tẹ̀ wọlé olójú kí a fi tààrífù yín sí ẹ̀yìn tẹ̀síìrì jazakumullahu khairan ala hadhihi ziyarati al-mubarakah ọlọ́run bá kó wa san yín lẹ́san dáadáa fún àbẹ̀wò tí ẹ ṣe sí wa jazakumullahu